وأشهد أن محمدا عبده ورسوله أدوك فون الله وبعلا أتريكاتي جفوان أبو محمد أتوانا لي أتوانا صحابة أتبقوا ني أقاقو إلينا ني تسواجي جبل تفسير ونير لي سورة أنبابا قومي سورة الأنكبوت gẹ́gẹ́ bí a ti lánàá wípé èní a fi àyè gba ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè wípé èní ó jẹ fún ìbéèrè ṣùgbọ́n àwa ní dédé kó sínú ìbéèrè náà bí kò ṣe wípé ká tún ṣe ìrántí fúnra wa lórí àwọn èyí tí a ti kà sẹ́yìn títí dé ibi tí adé dúró ní àná pẹ̀lú gọ Allah subhanahu wa aya ti adé dúró òun náà ni aya 19 a gbé e láti ìbẹ̀rẹ̀ pé a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim alif lam mim ahasiba an-nasu أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وعملوا الصالحات لنكفرن عنهم لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسناً وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أليس الله بأعلم بما في صدور العالمين ولا يعلمن الله الذين آمنوا ولا يعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم ولا يسألن يوم القيامة عما كانوا يفترون ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكاً إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله رزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين أولم يروا كيف يبره الله الخلق ثم يريده ثم يعيده إن ذلك على الله يسير نعم Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti ṣe ṣàlàyé fún wa nínú àwọn èyí tó ti bá wájú nínú àwọn àlàyé ó ń jẹ́ ká mọ̀ èyí tó jẹ́ pàtàkì èyí tó ń fi dá wa ìpẹ́ náà sí yútùrọ̀kù ayẹ̀kúrò àmànà ọ̀hún láyùtànún tí àwọn èèyàn rò pé àáfà wọn lẹ̀ lásán táwọn máa sọ lẹ́nu wọn bá gbọ́lọ́ngbọ́ láì ní dánwò wù ni aláwa ṣe tó jẹ́ kó yé wa pé a ti dá àwọn tó síwájú wa wò nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba àtàwọn tí wọ́n tẹ̀lé wọn nínú àwọn ẹni rere kó tó ka àwọn sọ̀hábà àti àwọn ẹni rẹ̀ gbogbo àwọn èyí náà ládáwò láti lè ṣe kí ni láti mọ àwọn tí wọ́n gbọ́nà wọn wá gbọ́ lódodo àti àwọn tí wọ́n parọ́ lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wá ní ẹni tó bá ń retí ẹ̀san lọ́dọ̀ Allah fa Allah ló ń gbọ́ gbogbo nǹkan òun náà ló dẹ̀ mọ̀ gbogbo nǹkan àwọn ilé wa nú àwọn ìta ti ṣe lálàyé fúnra wa síwájú nínú èyí tó tún wà fún wa ta tún ṣe lálàyé òun náà ni ìtàn àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́n dánwò nínú wọn ni ànábì Nuh nínú wọn náà dẹ̀ ni ànábì Ibrahim ìtàn ànábì Nuh òun ni ìta kọ́kọ́ mú nínú àyà tó wà níbí tó pé Allah ń sọ wípé ó ń bẹnú àwọn èèyàn tó ṣe wípé yaqulu amanna wọ́n ń sọ àwọn nígbàgbọ́ wọ́n ń sọ lẹ́nu wọn ṣùgbọ́n tó bá wá rí ìnira fa idha udiya fillah ja'ala fi ni ìmọ̀ ọ̀gá wọn ló fara ní wọ́n ni ìmọ̀ olùkọ́ ló fara ní ni tó ń jọ máa kẹ́kọ̀ọ́ àbóhùn ẹ ló jẹ́ olùkọ́ tó wá ń rí nira àti yẹ̀yẹ́ látọ̀dọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ àbí bàbá ló fara ní ni tó ń àbóhùn ló jẹ́ bàbá bó jẹ́ òbí fọmọ nínú ilé rẹ̀ àbúrẹ̀ ló jẹ́ awuto kan ń fa ara ní lọ́dẹ̀dẹ̀ lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ gbogbo ilé náà láṣí lálàyé fún wa wípé Allah subhanahu wa ta'ala ní ìyẹn wá wo ìnira tí ẹ̀ rí fìtínà látọ̀dọ̀ èèyàn kí wọ́n fi ìyà ọlọ́mọ ọba Allah ń jẹ́ kó wa wípé wala in ja'a nasrun min la yaqulunna inna kunna ma'akum nígbà tí irú àwọn ènìyàn bá rí lọ́dọ̀ wọ́n ma sọ lẹ́n tí ó ma lẹ́ra wọn mọ́ dáadáa pé ah, àwọn náà ń bẹ nínú yìí kankan ni wá nígbàtẹ́ yìí tẹ́ rí nira àwọn náà bá yìí kẹ́dùn àjọ ń fara gbà nira yẹn ni torí nǹkan kọ́ torí pọ́n rí lọ́dọ̀ ọlọ́run ló jẹ́ káwọn náà lẹ́ra wọn mọ́ ọlọ́run gbogbo wa ànábì inú gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ti sọ pé inna ashadda an-nasi fitna aw ashadda an-nasi bala'a al-anbiya thumma alladhina thumma as-salihin fàákúnmá al'amfal fal'amfal pa àwọn tí nira ta fi ìgbìdánwò ta fún ní ìnira látara ipá ń wọn à ń gbìdánwò wọn wò àwọn ojú wọn ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí páwọn tá a mọ́ ń tẹ́sì jùlọ àwọn náà làwọn ànábì ọlọ́run ọba lẹ́yìn náà àwọn ẹni ire lẹ́yìn náà àwọn tó fara pẹ́ wọn tó fara pẹ́ wọn tó fara pẹ́ wọn ṣe wọ́n tó ń rí nira kí mọ́ ẹkú máa dùn ẹkú máa jẹ́ pé á ọlọ́run ti ń kà ní náà àwọn ẹni ire torí pé ẹni tó bá rí ìnira lọ́dọ̀ ọ̀yàn ni àbí oríṣiríṣi ọ̀nà tí ìnira bá gbà wá ibi tó yẹ kó máa ṣe padà ní sọ́dọ̀ Allah Ta'ala wípé ilé ọlọ́run bá fi ń gbìdánwò òun wò ni ọlọ́run bá fẹ́ fi ìyẹn fà ó mọ́ra ni torípé ànábì ní idha ahabba Allahu 'abdan ibtala ọlọ́run bá fẹ́ràn ẹrú rẹ̀ lára ìfẹ́ràn pé ọlọ́run lára àfihàn pé fẹ́ràn rẹ̀ á gbìdánwò rẹ̀ wò á under trial so irú tíráyà oríṣiríṣi ọ̀nà tó bá gbà wá ni ó máa ń ṣẹ́rí padà sọ́dọ̀ Allah ni wípé ọlọ́run fi eré ìdán mi wò ni kódà fi gbogbo èèyàn kọ́yìn síyàn amú ìtànábì nóòbù wa ó ṣe pé gbogbo òlú gbogbo àwọn àwùjọ rẹ̀ ló pè wọ́n sí ọlọ́run ọba láìláwọn pé ọ̀pọ̀ wọn náà wá ní tó ti bó ṣe ń pè wọn tó wọ́n tó ń sá ní ọlọ́run wá ní àwọn alágbéṣẹ́ náà fún odidi ẹgbẹ̀rún ọdún ní ìlà kàmsínà àmà tó dí ní ìyẹn ni pé 1000 years la fi rán níṣẹ́ tó dín ní 50 ẹni pé 950 years ló fi wà láàrin àwọn àwùjọ rẹ̀ tó ń pè wọn sí tọ́lọ́run ọba ó ní ní gbogbo ìgbà tó bá pè wọ́n kò lámọ̀ dàáwù túhùn jáàlú àsọ̀bí àwọn fi àdá nìyí wọ́n fọwọ́ bo tí báyìí wọ́n tún tàbí ọgbọ́ra wàsátfà síyábà wọn àṣọ́rú wàsátfà rọ̀sìkbárọ̀ nẹ́jẹ́ pé wọn ò yẹ wọn gbò lórí àánú wọn wọ́n tún wá ń ṣe ìgbéraga lórí rẹ̀ èmi ìtẹ́wálé ẹ̀yìn ṣe rẹ́kọ́dì èdè ní aṣọ́gẹ́ bá ṣe ṣàlàyé pé àmọ́ka àwọn ìta ti kàsẹ́yìn pé ní ò béèrè àti dáhùn lápọ̀fẹ́ fi èmi ṣe ṣùgbọ́n a tún ṣe ìrántí inú àwọn ìta ti ṣe inú tẹ̀síù síwájú nínú ẹ̀ ó ní ó wá ń sọ tó tí bó ṣe wá pè wọ́n tó iná wọ́n kọ tí kún sí ọ̀rọ̀ rẹ̀ ni ó rẹ̀ ń fi àkàjúwe gbogbo àwọn ìṣẹ̀dá ọlọ́run ọba ló fi ń ṣe àlàyé fún wọn ṣùgbọ́n àwọn ẹni yíyẹ wọn gbò wọn ògbò ní ẹni tí ó kọ́ ti tiẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run bá padà mú ìparun bá wọn látara òjò ń rọ̀ bẹ́ẹ̀ náà ni omi ń ga débi wípé ọkọ̀ tó kàn lọ́jọ́ wọn àná ọlọ́run bá sọ pé olùfọ́lùkì àbí àyónìnà pé kó kan ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi lágbájá ti di di káfíńtà ànábì la pè tẹ́lẹ̀ ó tún di di káfíńtà ọkọ̀ ojú omi tó tún wá ń kàn ìbá ò lè ṣe máa wọ́dé inú omi èbúté ló kàn sí ìwíṣẹ́ omi yìí ló máa wá bá ọkọ̀ ni àbúrò ló máa wọ́ ọkọ̀ lọ síbẹ̀ àwọn òwò tó ti gbogbo bá ń ṣe ẹ̀yẹ ọlọ́run padà mú ìpanu bá wọn adẹ̀sọ́ nínú àwọn tó yẹ ọlọ́run máa fi ń gbìdánwò ìyàwó ń bà míì ọlọ́run lè fi ìyàwó dídánwò ọkọ wò àbí ọmọ fúnra rẹ̀ àwọn ni ìyàwó anẹ́bìnú àtọmọ rẹ̀ gẹ́gbọ́n náà ṣe ṣe àlàyé pa wọn pé káàrẹ̀ táhítá orí dọ́rọ̀bà lọ́wọ́ mọ́tẹ́lá nílẹ̀ nínà káfàrù nina in wà mọ́ràtàló pé alára àpẹẹrẹ káfún ní àpẹẹrẹ àwọn tí wọ́n kọ́tọ́ ọba ìyàwó ń bẹ nínú kánà àti ìyàwó anábì lóòdù kánà sáta àmìdẹ́yìn ní ìbádìnà sọ̀lẹ̀háì wọ́n wà lábẹ́ àwọn ẹrúsìn wa àwọn ẹni eré tó ti bẹ́ẹ̀ náà ní fàkánà tàhúmá pọ́làm yóò bí ọlọ́dẹ ni kí wọ́n wọ náà máa dà tẹ̀lé pẹ̀lú àwọn tí wọ́n wọ̀ bẹ́ẹ̀ náà ni kan náà àwọn ọmọ ànábì Nuhu náà sọ pé àyọ́rọ̀ ah, o òun ní tẹ̀lé yìí o ah, ìwọ bàbá mi mi ò ní tẹ̀lé ẹ o so lára àdánwò yẹn débi pa ànábì Nuhu tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bá pa ọlọ́run wọ́n jẹ́ kọ́mọ mi parun ìpè wà ní ahàlì láàlẹ́ nínú àwọn ará alé mi nìyẹn náà ni pé fámílì mi tó bá ikú tó bá mú mi tó múyàwó mi àwọn tó kú kàn mí náà nìyí kí lọ́lọ́run sọ fún pé ọ́ o láìsàmì ahli ilé òfin ṣe inú àwọn fámílì ẹ̀ ìnáwó amalun ghairu salih kìí ṣe iṣẹ́ olóore lílé tó ṣiṣẹ́ dáadáa ni gbogbo àmì ní èèyàn máa ṣiṣẹ́ kan fẹ́ pé lọ́dọ̀ èèyàn máa kà á fún gbá iṣẹ́ olóore ni mo ṣe yìí ṣùgbọ́n kò ní jámọ́ kankan níwájú Allah bẹ́ẹ̀ náà ní irú ọmọ yẹn pókàn jáde lábẹ́ rẹ̀ ní ṣùgbọ́n ọmọ yìí ọdí olùkọtọlọ́hun ni pé kìí ṣe àwọn ará alẹ́ rẹ̀ torí pé tó bá lọ́jọ́ pé ní àkìámà ọlọ́run á lẹ bàbá àtàwọn ọmọ rẹ̀ pọ̀ àti ìyàwó rẹ̀ pọ̀ ní ọjọ́ pé ní àkìámà ṣùgbọ́n ọmọ burúkú tó bí já àwọn òbí jẹ́yàn dáadáa ọmọ wá yà ọ̀nà bùnmí ìyẹn ò ní ràn lọ́wọ́ lọ́jọ́ pé ìdàlùkìyàmọ̀ torí ẹ̀lànàbí ni mọ̀mbátọ̀ àbí àmàlú lámìísọ̀ àbí násàbò ẹnikẹ́ni tíṣẹ́ rẹ̀ bá lọ lára pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní ká ṣe nínú ìkírun ìgbàwẹ̀ yọ zàká gbogbo ẹ̀ òun á ó fi gbogbo ẹ̀ ráre kò ṣe kankan nú ẹ̀ àwótí ẹ̀kàn tó wù níbẹ̀ yìí ìpé ẹbí rẹ̀ ò ràn lọ́wọ́ bàbá ò ní ràn lọ́wọ́ lọ́jọ́ gbéǹdé alkiyama yawma yafiru al-mar'u min akhi ọjọ́ tí ọmọ ìyá ó mọ̀ ọmọ ìyá rẹ̀ pé àà ah, ìrọ̀ o bani yóò rí bàbá yóò bàbá náà rọmọ yóò yóò bákan náà ni yóò yàwó rẹ̀ yóò sàfúnra wọn ni lèkúlì mìíràn yàwó ma ìdín ṣáànà yóò ní torí pé ẹrù oníkálùkù tó nígbọ́ so bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ fánà bí sọlé ànábì náà ó pé ọmọ rẹ̀ o kìí ṣe ọmọ rẹ̀ pé mọ́kà fún ara rẹ̀ rárá bẹ́ẹ̀ náà ló tẹ̀sáyé padà sọ́dọ̀ Allah Ta'ala ló sáyé yá ní ẹ̀pàá ọlọ́run ṣàforíjì fún mi lórí nǹkan tí mi ò ní mọ̀ ń pa rẹ̀ so ìtànábì ló bóhun ṣe lọ́nu bẹ́ẹ̀ náà la ka ìtànábì Ibrahim fún wa gbóhun náà bá rẹ̀ láwùjọ àwọn abọnábọ̀pẹ àwọn ère ni wọ́n fọwọ́ ara wọn gbẹ́ wọ́n gbẹ́ látara òkúta wọ́n gbẹ́ látara igi àdẹ̀rà wọn tó ń bọ òòrùn nu wọn òṣùpá ìràwọ̀ ṣùgbọ́n gbogbo ilé ànábì Ibrahim Ọlọ́run padà fún ní tó ti bó ṣe kéré ọlọ́run bá fún ní ìdáyà láti kékeré rẹ̀ pé kóhun máa tẹ̀lé nǹkan tí wọ́n tẹ̀lé láwùjọ so láti kékeré yẹn náà ló pè wọ́n síta Allah Ta'ala ṣùgbọ́n wọn ò yẹ wọn ò gbò ní ẹni tó ṣe wípé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n jọ́sìn fún àwọn nǹkan tí wọ́n jọ́sìn fún yìí yẹn so ilé ó padà ṣokùnfà kí ànábì Ibrahim ó ṣe kíni lẹ́yìn ìgbà tí wọ́n pètè pèrò pé kí wọ́n jù sínú náà tọ́lọ́wọ́n bá dóòlà rẹ̀ ànábì Ibrahim padà fi àyè yẹn lẹ̀ fún wọn ó ṣe ìjírá kúrò ní àyè yẹn ni ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ kó yé wa wípé látàn kọ́tìrùl ìjírá hatta taquma sáà pé ìjírá o ìmọ̀ ṣe ìrìn látàyè kan bọ́ sí àyè bòmí kò ní dópin láíláí títí so ìmọ̀ ṣe ìjírá oníkíyàn rí pé ìnira wà láyé kan ọlọ́run gba ẹ̀sìn láyé níbẹ̀ kíyàn kúrò níbẹ̀ ìgbọ̀rọ̀ wá takútí àwọn oníbíbí alọ́run pé a máa jọ tátán ni máa fi hàn yín a máa kú síbí ni àbí kí wọ́n wà láàrin àwọn olóòṣà yẹ́dẹ̀ ọ̀pọ̀ pọ̀ jù ẹ lọ pé dáwà tó ń ṣe fún wọn wọn ò yẹ fún ògbónẹ́ tó ń jọ́sìn fún òṣà wọn yìí náà ni wọ́n ṣẹ́yọ wọ́n ṣe gún wọn kí wọ́n ṣe kí ni ẹ ṣe ìjẹ́ra kó láàrin ẹ bọ́síbò mi so irú ilé onìkọta anábì sọ fún anábì Ibrahim padà ṣe ìjẹ́ra kó lè àyèyàn bọ́síbò mi kó tó di pé Ọlọ́run bá ṣe kí ni Ọlọ́run bá padà ṣe ìgbàláàyè fún ó pèsè ọmọ fún àwọn ọmọ alálùbáríkà ẹ̀nà ni àwọn ọmọ tó ṣe pé ọmọ ọmọ ọmọ rẹ̀ anábì ni bá tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa anábì Yusuf ó sọ pé àti ẹ̀sọ́ tá anábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa anábì Yusuf ó sọ pé innahu karim ibn al-kiram ibn al-kiram ibn al-kiram wá pè ní ìlọ́pù mẹ́rin wá ní òun náà ni Yusuf ní anábì Yusuf tí í ṣe ọmọ Yakub tí Yakub dẹ̀ ń ṣe ọmọ Ishaq tí Ishaq wá ń ṣe ọmọ Ibrahim ní ẹ̀yìn ẹ̀wò pé eléyìí o lára àpọ́nlé lára dáadáa láóore tọ́lọ́n ṣe fún ànábì Ibrahim ni so tí a bá dúró tọ́lọ́run ọba tó ń ti bí àwọn èèyàn bá ṣe kọ̀yìn sí yàn tí yóò yẹ tí yóò gbò ẹni tó gbá ọlọ́run ọba mú ọlọ́run máa padà wá ṣe dáadáa fún yàn wọn aláàfin sọ pé ìdìbìtálá Ibrahim rabbuhu bi kalimatin fatamahun kọ́lá inni ja'iluka linnasi imaman pẹ̀yìn ẹ̀wò bàtà dáadáa bí Ibrahim wò pẹ̀lú àwọn gbólóhùn kan àwọn olùmọ̀ ń ṣàlàyé náà fáwọn onítẹ̀sí wọn ní àwọn gbólóhùn ní kẹlímọ̀ tawhid àmì ní ẹ̀nà ìyẹn kọ́ ipò ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò wọ àtisọ́ di ìmáàmù aṣíwájú gbogbogbò àgbáńlá ayé pátá so ilé nínú àwòkọ́ṣe nínú ìtàn Ànábì Ibrahim nìyẹn ni ó ṣe jẹ́ kó láyé tí a rí pé ìnira wà ń bẹ̀ tó rí pé ìfúnpínpín ẹ̀sìn àwà kú bọ́ sí àyí tí a ti lè rápá náà rẹ́sẹ̀ náà tá a lè rẹ́sìn wa a lè Ọlọ́run ọba sìn bó ti tọ́ àti bó ṣe yẹ kò wá dá fúnyàn kí a dédé wá gbéra níbi tí yàn ń ráyẹ̀ṣẹ̀ sí dáadáa kí wọ́n gba ibi tí ìfúnpin pé ó ti múyàn lọ àbíbi tí yàn ti ẹ̀ ti ní rí ẹ̀sìn gbọ́yé dáadáa fápẹ̀rẹ̀ ìsìn èèyàn lè gbéra ẹlòmíà ní òun ah, lọ sí òun wá greener fashion greener fashion pé ibi tí gbogbo ẹ ti dùn ó máa lóun fẹ́ lọ sí Amẹ́ríkà ibi máa lóun lọ Europe ń lọ Germany ń lọ London gbogbo àwọn àyè yìí àwọn àfáà máa ń ṣe ìkìlọ̀ fún yàn wá ṣe pé ibi tí yàn fẹ́ lọ yẹn àkọ́kọ́ ìrùn rí ẹ̀sìn ṣe tóbi tí yàn wà kí yàn máa lọ ẹ̀kejì ibi tí yàn ń lọ yẹn ni ìyàn máa àyí tó yẹ pé ìyàn ń rí ní ìgbàláàyè bóyá kékeré tí yàn mọ̀ nínú ẹ̀sìn àbí tí yàn wà yẹn náà nìyàn ti mọ̀ wáyé ibi tí yàn ń lọ ìrùn tiẹ̀ ní rí eléyìí mọ̀ ara kí yàn máa lọ bẹ̀ àbíbi tí yàn ń lọ yìí fìtínà pọ̀ níbẹ̀ bẹ̀lẹ́ ti ráwọn tí wọ́n máa lóbìnrin tí wọ́n ní fáṣọ bu aya wọn bòdí wọn tẹ́ pé oríṣiríṣi ló wá wà láwùjọ pé kí ẹ mọ́ ṣe ìjẹ́ra lọ síbẹ̀ so nínú ilé wọn á fi máa discourage yàn gbọ́ kó wá lọ bẹ̀ kó wá débẹ̀ kó wá ní ah, àwọn ilé oníṣìná pọ́n bí o wá lọ di bọ́ọ̀mù àwọn èèyàn bẹ̀ pé ẹni bí ni irú èèyàn bẹ́ ó ṣe jihad nírú àyè so ìyẹn ó kọ́kọ́ farabalẹ̀ ibi tó ń lọ náà tó bá rí ibi tí ààyè ti gbẹ̀ sí dáadáa orí Saudi gbàbẹ̀ lọ àbí orí àwọn dúwálù àrọ̀bíyà o lè ṣe kí nìyẹn kó gbàbẹ̀ lọ àǹfààní ń bẹ níbi àwọn ilé ìkọ̀ adẹ́sìn ẹ̀ ṣe dáadáa ìyàwó ẹ̀ ló ní kọ́ọ̀bù átúnrin ìlú dáadáa torí pé inú àwọn gulf countries yìí gbàláyé wà fún ẹ̀sìn níbẹ̀ wọ́n kó wá lọ sí Europe ó lọ sí ogbẹ̀ kan wá ní onínúgbọ̀n abẹ́ ìsinmọ̀ ilé káàkiri àbí wọ́n ń fi ìnira kàn ẹ́ wọ́n victimize ẹ tó lé ìkan tó wá fún rẹ nìyẹn so ẹgbẹ̀rún tó máa sọ pé ẹni tó bá wá lágbọ́ yẹ́sì rárá kó mọ̀ wulẹ̀ lọ sí irú àyè yẹn so wọ́n tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń kọ́ bó ṣe ń kírun díẹ̀díẹ̀ ni àbótí ẹ̀ṣẹ̀ ń mọ díẹ̀díẹ̀ lẹ́sìn ìkọ́ á ní ìwé lọ́mọ gbé European countries àyàfi tó bá jẹ́ pé ibi tó ń lọ o àárín àwọn àfáà níbẹ̀ ni eléyìí ó tún ṣẹpẹrẹ mọ́láìmọ̀ kankan kó wá ló kàn fẹ́ dídé lọ síbẹ̀ yẹn eléyìí irú ìjírá báyìí àwọn àfáà ṣe kíni wọ́n mọ̀nà àwà níbẹ̀ pé sábà ká so eléyìí ni nínú ìtàn anábì Ibrahim bẹ́ẹ̀ náà ni ìgbà tó pé bàbá rẹ̀ ó tún sọ pé ókè ó láti ní o wọ́n wà mọ́ tọrọ fún bàbá ó padà ṣe oṣù ayà kalẹ̀ nígbàtọ́lọ́wọ́ ń sọ ń pa anábì Ibrahim pé illa qawla li Ibrahim la astaghfiranna laka wa ma amliku laka minallahi min shay pé gbólóhùn anábì Ibrahim pé òun ó tọrọ àforíjì fún àbá òun ṣùgbọ́n gbà tí kò mọ̀ ló fi sọ ilé Allah Ta'ala wá padà sọ ayà kalẹ̀ wípé kò tọ́ fún múmi nìkan àyẹ́ àti múmi náà lóbìnrin pé an yastaghfira lil mushrikina walau kanu aba'ahum wọ́n ka áyà ìlọ̀bẹ̀ yẹn pé kò tọ́ fún mùmínì kó máa tọrọ àforíjì fún àwọn kèfèrí àbí mùṣìríkí kódà kó jẹ́ bàbá rẹ̀ ní fámílì rẹ̀ ní àwọn ọmọ rẹ̀ ní lópin ìgbà tó bá ti hàn sí pé wọ́n kú sínú nǹkan mí yàtọ̀ sí Islam so ẹni tí ò bá kú sínú Islam àdúrà pé kọ́lọ̀ fi sáàlùjọ́ náà tọ́ sí tó ní ayé ń bí yóò máa gbàdúrà pé ọlọ́run ọba ṣẹ́rí ẹ̀ padà wálé o ṣẹ́rí ẹ̀ sínú ìsìláàmù ṣùgbọ́n tí ó bá ti kú sínú ìsìláàmù yóò ní tọrọ ìlú ilé ìfún tó gbàdánù Ibrahim náà mọ ilé òun ló tó káwọ́ ro tí ò fi ṣe àdúrà fún bàbá rẹ̀ mọ́ pẹ̀lẹ́ kò jẹ́ bó ti jẹ́ ní ṣókí nínú àwọn ìta ti mú láti bẹ̀rẹ̀ débi àyà ìkọkàndínlógún ta dúró sí Inshallah tó bá di ọjọ́ Monday a máa tẹ̀síwájú tó ìtẹ̀síwájú yẹn ó lè jẹ́ sura yìí náà ni wọ́n máa bá lọ àbí kó yẹ pé sura míì náà ni wọ́n fi máa tẹ̀síwájú ìná ni àfáà míì tí ó bá tún máa tẹ̀síwájú pẹ̀lú wa tó ní eléyìí ní ṣókí abẹ́ Allah subhanahu wa ta'ala kójú kó ṣe wá láǹfààní ilé ayé bí àtọ̀jọ́ gbèdè àgbéyàmọ̀ tó àwa so ìbéèrè kan tó wà ń bí a ní ṣó ní ẹ̀tọ́ kí a fi ṣúra kan kùránì ṣe ringing tone àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ ó dáa kí a bọ́ra alẹ̀ tí a bá ń ṣe iṣẹ́ lọ́wọ́ àbí tí òun bá mú sọ àkọ́kọ́ ni wípé aya al-Qur'an ilẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní walaqad nazzalna quran wípé àwa ní aṣọ alukuran fún wàmọ́láwù mi zàkìrì àwọn tí máa rí mú wá dáadáa wípé aṣọ alukuran fún ni láti máa ṣe kíni láti máa fi ṣe ìrántí ni kò wá sí fún pé ká máa fi ṣe awẹ́wà àbí ká máa fi ṣe eré so tí ẹ bá fẹ́ gbọ́ kuran tó bá ní lórí fóònù ẹ̀ pé kò gbọ́ pàábalẹ̀ gbọ́ tó bá dẹ̀ kò gbọ́ tán tó pa ṣùgbọ́n kò wá ti sí ríngin tone tẹ́wé tó máa ti pẹ̀ kùránì ní ma kọ́kọ́ ọdún wọ́n ní àpá kí lé tẹ́ ṣe ilé ayá mo fẹ́ mọ gbọ́ ìrántí ọlọ́run bá tán máa ti pè mí ni so èyàn kí ń fẹ́ kùránì ṣe irú ilé fún irú ẹ̀ ẹn tó gbé mú ilé wọnú inú ilé ìgbọ̀nsẹ̀ tí ní nítorí yẹn bá tún kùránì náà ló ń kà nínú tọ́ílẹ̀tì yẹn ẹni pé òun kọ́ ló ń ka ṣùgbọ́n òun ló ń jẹ́ kí kìnnì fóònù ẹ máa mú ohun tó ń ka kùránì jáde ní toilet tó ilé yìí kò bójú mu àti fi kùránì ṣe ní díntò ìmọ̀ àyà ni àbí sùrọ̀ ni àpàtẹ̀wà mú fátíà pé àti fi kùránì ṣe ní díntò anything ta bá ń fẹ́ láti fi ṣe tóònù a lè fi ṣe lókùn ìgbà tí ó bá ti ní takùtà láà tí ó ní takọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ètò wá tí yẹn lè mọ̀ bọ́ra alẹ́ tí a bá ń ṣiṣẹ́ àbí ibo gan ni ó jẹ́ áwòrà ọkùnrin áwòrà òun ni ibi tó jẹ́ ìhòòhò tí yẹn gbọ́dọ̀ máa bò ètò jẹ́ ìhòòhò jù fún ọkùnrin láti máa bò òun náà ni láti bí ìdodo rẹ̀ títí dé erunkun rẹ̀ ṣùgbọ́n lára ìtìjú oníkí ẹmọ́ mọ́ mọ́ ṣíra alẹ́ débi wípé èyàn ó wọ nǹkan tó bo ara tó bo ìjẹ̀yàn pípẹ́ a ní àwọn nǹkan tí a ń pè ní àwọn al-amradul hasana àwọn tó ṣe pé tí a bá wò wọ́n ní ìwòsí báyìí lọ́kùnrin náà ní o àwọn ọkùnrin máa dẹ̀ wọ́n báyìí yóò dẹ̀ máa ṣe kí ni ara rẹ̀ yóò máa rí ìjẹ̀rán bí ẹni pé ó ń wo obìnrin so ilé ìkọ́mọ̀ ní àwùjọ àwọn lárúbáwá àti àwọn míì tó ṣe pé wọ́n pupa ọ̀rin sábà ń wo báyìí ó lè padà lídì sí wípé kọkùnrin yẹn bá ọkùnrin ló rẹwà tó báyìí ẹwà náà bí Yusuf bí ọlọ́run bá ṣe bú lẹ́wà tó bó ṣe ń rẹwà lójú àwọn obìnrin bẹ́ẹ̀ náà ló rẹwà lójú àwọn ọkùnrin tọ́jú ọlọ́run bá bù lẹ́wà pàápàá jùlọ ọlọ́kùnrin bẹ́yẹn wípé kó mọ gbogbo ara ẹ̀ tó fi ń dáa jùlọ torí pé ìṣíra alẹ́ yìí yóò ṣe òkùnfà kọkùnrin káàrẹ tún máa attract mọ́kùnrin oríṣiríṣi rẹ̀ àwùjọ lẹ́yìn nínú nǹkan táàrin láwùjọ lọkùnrin máa wo ọkùnrin títí ó dẹ̀ máa rí ó máa lọ rí lọ mọ́ ọkùnrin a máa lọ mọ́lẹ́ ọkùnrin ní kí ló níbẹ̀ yóò ní ah, ó kàn attract ẹ̀ náà ni àwọn eléyìí ni àwọn gay homosexual ó kọ́mọ̀ ní ilẹ̀ àríwá ṣe pé wọ́n mọ̀ rí ọkùnrin bẹ́ẹ̀ náà wá ní pé nínú nǹkan tí wà tún dẹ́kun ilé irú àwọn yẹn bẹ́yàn ń láti mọ̀ bu ara wọn ṣùgbọ́n ibi tó jẹ́ ìhòòhò jùlọ tí wọ́n lè mọ̀ bù orú mú ni àbíyàn ṣiṣẹ́ tẹ́kún làágùn tó wá fẹ́ ṣíra álẹ̀ nǹkan tí ó bá ṣí lásìkò tó ló wọ̀ ni ó máa bòdodo rẹ̀ sí dé ìrúnkún rẹ̀ àmọ́ tó wá rí pé orú yẹn ó mú òní wípé ohun ilé ìbò bẹ́yẹn gẹ́ẹ́n kò fún ara kó sí ara ilẹ̀ ó yìn gbọ́ ló mú òní wípé kó wá bọ́ ogun ara rẹ̀ wípé òwò pátá àwọn ni kí ló ṣe àfa ẹyáwèrè ní wáyà bí ìkúkú yàwèrè ó mú ni so bí yẹn ṣe ń dáàbòbò nǹkan tó wà lábẹ́ pátá yẹn bẹ́ẹ̀ náà ló ṣe kọ̀rọ̀ dáàbòbò láti bí ìdodo dé erunkún yẹn ẹgbà wọn ni àfọ́ àkílódé ìgbẹ̀yìntẹ́ ti sí lẹ́gbẹ̀ẹ́ ibi ìdodo kílódé kú àmì à iṣẹ́ àkílẹ̀ ìbẹ̀ yẹn bí mi ṣe fẹ́ràn rẹ̀ nìyẹn iṣẹ́ rí aṣe fẹ́ kí n fẹ́ nìyẹn so ilé bí mi ṣe múra nìyẹn so tí èèyàn bá mùsùlùmí tó ń ṣiṣẹ́ tó ń laagun ó gbọ́dọ̀ wà ní òǹdíwọ̀n ibi tí a mú wá yẹn so àwọn ilé wọn máa sọ pé àwọn là ń pè ní áwúrà yìí tí ó wà nǹkan fọ́fà nìyẹn débi tán pàápàá ṣùgbọ́n ibi tó wà mọ̀gá lábọ̀ ṣe pé ihò tó ṣe pé ihò tẹ̀ sílẹ̀ rárá òun náà ni èyí tí ń da pátá bò yẹn so àmọ́ ihò òyàn ó gbọ́dọ̀ jẹ́ ìtàn tí ó mọ̀ dáàbò bò so lọ́kùnrin ìyẹn lè wọ sí ilẹ̀ tó mọ̀ fi ṣiṣẹ́ kò sí láì fi bẹ́ẹ̀ tí ò bá tún àwọ̀ singlet yẹn lè wọ èyí tó ṣe pé ṣòkòtò tí ó balẹ̀ dáadáa yẹn náà ni ṣòkòtò kẹmbù àbí kí ẹ máa pè àwọn kẹmbẹ̀ yẹn tó dé múkún náà ṣe na pé tí a máa ń ṣe tàṣáàmù àwọn àkáàrù tí a níbi ní ká máa mú wá pé ṣé kò bà tí a bá ṣe tàṣáàmù ni ó máa mú wá àkọ́kọ́ ni wípé ìmú àkáàrù yẹn wá ní ipò tàṣáàmù yẹn lára àwọn súnà náà ni tó àwọn sàhábà ó dáa gidi gan ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn yàn tí ẹ máa wá kírun lẹ́yìn tí ẹ máa ti ṣe àṣẹ́rọ láìláìlá tàbí ó ṣe àwọn sọ́lẹ̀lá Muhammadu ala tí ẹ máa ti parí ìyẹn ètò jẹ́ ọ̀ràn yẹn bí àṣàrò yẹn ti níbi tàṣàròdù ti parí ìyẹn tó àwọn ètò kù ní àwọn àṣàrò kí wá ṣe ọ̀ràn yẹn ni kí ẹ máa mú wá gbogbo ìrun tó yẹn dé nínú pé yẹn parí tàṣàròdù yẹn láàṣàrò ni ètí ó wá ìṣòro ọlọ́mọ من من ال من عذاب جهنم ìjìyàna من الحي والممات níbi ìjìyà ìṣẹ̀mí àti ikú عذاب القبر وعذاب جهنم ìjìyàna sáré gbogbo ilé ìyẹn ti àdárò ní bákan náà ní àdúrà yẹn fi ń tọrọ fún ara ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn tí ò wá ìrìnà pé tí ẹ bá lè fún mu wá ìlú kù ládàá tó ń fi ń dà ní tó pé lára àyè tí àdúrà tí wọ́n ń gbà omi bí wọ́n bá wà ní ipò tàṣáhùd ní wọ́n ń ṣe àtáyá nínú àwọn àyè tádùá tó ti máa ń gbà òní nígbà tí wọ́n bá ń fún wa ní ìforíkanlẹ̀ nínú àwọn àyè tí àdúrà tó ti máa ń gbà òní ní kíyàn tó ṣínú kíyàn ṣe àdúrà nínú àwọn àyè tí àdúrà tó máa ń gbà òun náà ni yóò ọjọ́ jímọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ tó gba àwọn àyè yìí ìyẹn ó máa ṣe ìtìnáàmù àwọn fúrúsọ yẹn ni ààrẹ pé yóò mọ̀ seize opportunity yẹn láti àwọn ilé so ó da ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn yẹn láti mọ̀ mú wá ní gbogbo ìrun kọ́kọ́ nìyẹn ẹnìkejì tí ẹ bá wá ń kírun lẹ́yìn ìmáàmù ìyẹn gbọ́dọ̀ wá ní àmì nígbà wo àwọn àgbáwò yẹn ló dáa gidi gan gbọ́dọ̀ parí ẹ̀ ìmáàmù ti sálámà wọ́n ti jòkólẹ̀ lẹ́yìn ìṣẹ́jú márùn wọ́n ẹ̀jọ̀ wá ń sálámà ti jẹ ilé yóò dáa nígbà tí wọ́n bá ti sálámà bá ikí àná sí kíni fàyídà sálámà àwọn ibi hadith náà sì wá ó ní fàyídà sájára fàṣídúró fàyídà ṣó sálámà wà níbẹ̀ ó wà níbẹ̀ pé fàyídà sálámà ní ìfẹ́ rọ́ ni ní ìfẹ́ rọ́ òní mọ́ kẹ́yìn náà sì kìíní kẹ́yìn náà sàlàmù pé pé wà ló wá jókòó lẹ̀ pé wọ́n ń ṣàdúrà lọ́wọ́ àbọ̀ wà ní ìforíkalẹ̀ ni wọ́n wá ń gbé òun ṣàdúrà lọ́wọ́ ìmáàmù ti ní ìforíkalẹ̀ lẹ́ẹ̀kejì ó ti gbé onílẹ̀ ń bẹ aláàkọ́ ó ti foríkalẹ̀ lẹ́ẹ̀kejì ìwọ́n ń ṣe ìforíkalẹ̀ aláàkọ́ dá apá débi pé ẹlòmíì gan yóò fẹ́ wọn sọ ọgbà láìka tí kìí pápá ìtì ikú àbó ti dákú àdúrà yẹn tí yẹn bá ń dá kírun ó mọ̀ ṣe èlé tí yẹn bá wà lẹ́yìn imam ibi tí mọ̀ bá ti ń parí bẹ́ẹ̀ ni kí yẹn bá parí kí yẹn dẹ̀ sálámọ̀ lẹ́ẹ̀kan náà. Sílé ìkìlá kó wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà, àwọn tí inú àwọn ìta àwọn afá ṣe láláyé pé ó bẹ inú àwọn míì tí a bá ti nawọ́ báyìí pé nínawọ́ nìkan ni ìhò ní máa gbọn ọwọ́ ó dẹ̀ bẹ inú àwọn tí wọ́n ṣàlàyé pé ẹgbà wa hadithi wa tó dẹ̀ ní kí máa gbọn ọwọ́ tó wá ní àwọn tí wọ́n láti méjèèjì wípé ní ọwọ́ ó dìgbà tí èèyàn bá ń ṣàdúà lára pé èèyàn ṣe ìjẹ́rìí ni ilé ìpé tí èèyàn bá wá fẹ́ ṣe àdúà èèyàn wà máa ọwọ́ àbí na ìka pé tó pé owó àpé nínú inú àdúà ìmí wà èèyàn lè tẹ́wọ́ ìmí wà pé rádà kí èèyàn tẹ́wọ́ èèyàn lè nà ká kan báyìí tí ó rẹ̀ mọ́ fi ṣe àdúà tí ó mọ̀ dáì fún ó mọ̀ dáì gẹ́gẹ́ ní pé ó ń dúró fún pé tẹ́wọ́ nìyẹn tí wọ́n wá mú débi tàṣáwù náà tó ní àbá ti débi àjọ àyàn ní ìmú wa bẹ̀yẹn gbọ́yìn tí yóò wù kí a bá mú ní ibẹ̀ ìgẹ́bí títí ṣéka àbá ní àwọn ṣe láyà pé yóò mọ gbọ́n ọwọ́ yẹn títí tí yóò fi parí tàṣáwùdù yẹn pé yóò mọ gbọ́n ọwọ́ ni so eléyìí àtàwọn mílíọ̀n mú pé yóò mọ gbọ́n ní gbogbo àti yẹn bá ń ṣe àdúrà yẹn lọ́wọ́ ni so ìta fẹ́ mú ni pé tí ìmáàmù bá ń bá kiri lọ tí yóò bá tí ipa ìmáàmù ti parí ìyẹn dẹ̀ ṣe kí nìyẹn náà ń ṣe kìíní lẹ́yìn ẹ̀ lọ́wọ́ kí ẹ̀ máa gbọn ọwọ́ yẹn títí tí ìmáàmù máa fi parí ẹni pẹ̀lú sísálámà ọ̀làwà rẹ̀. ní lásìkò ní àwọn muslim student society ní ọ̀rọ̀ rẹ̀ wọ́n dá pọ́ sí o ọlọ́rẹ́ ìsọ́lọ blue fẹ́ kọlọ̀ ní àṣì bọ́ àwọn ẹgbẹ̀ àwọn ọmọ bí 700 ọkọ̀ ọmọ ẹ̀ ó ṣe wọ́n níwà ní ó ti tẹ́jú omi wọ́n kí ló ṣẹlẹ̀ ọdún apárí mọ́bìnrin ẹ̀wọ́n ní pé ẹ̀kọ́ wọ̀nyí tó kò kí wọ́n ṣùgbọ́n tó ní ó ní ìsàmù fara wọ́n ń gbé wọ́n ní wàbí pé ṣe ìsàmù òòrùn alákan wọ ìlọ́ṣọ́ báyìí àkọ́kọ́ ni wípé Allah subhanahu wa ta'ala ó ṣe ìgbàláyè fún wa láti máa wọ ìtúbáwánu aṣọ ká máa jẹ ìtúbáwánu jẹ ká máa mu ìtúbáwánu mu wípé ayé gbà wá tánà aláàṣọ pé kulu washrabu nínú hadith gbọ́ wà ní bíṣù ẹ máa jẹ ẹ máa mu ẹ máa wọṣọ ẹ̀dẹ̀ má ṣe kí ni ẹ mọ́ ṣìnà iná àpà so àwọn nǹkan tó lọ́wọ́ ṣe lẹ́tọ̀ yìí ó pọ̀ dáadáa àwọn tó wá jẹ́ ìwọ̀ nínú ẹ̀ ó kéré aṣọ wíwọ̀ èyí tó jẹ́ ìwọ̀ níbẹ̀ inú ẹ̀ ó ní kí ẹ̀ wọ aṣọ tó jẹ́ góòdù ìwọ̀ ni àbí kí èèyàn wọ aṣọ àríìrí tó táwọn fáàmì bá máa ṣàlàyé ọmọ àríìrí yẹn ó bẹ́ dàgẹ́ bí góòdù náà ni àti aṣọ táǹpẹ́ ní dìbáàjì so ilé àwọn tó jẹ́ ìwọ̀ nìyẹn ṣùgbọ́n àwọn aṣọ ní oríṣiríṣi àwọn àwò láwùn kò sí láìpẹ́ ra lè mú a lè wọ́ tó bá ní oríṣiríṣi kọ́lọ̀ kò bá jẹ́ kọ́lọ̀ blue ni kọ́lọ̀ white ni àmọ́ ìdáná mi sọ jù tó ló dáa jùlọ nínú aṣọ wa òun náà ni aṣọ funfun ó ní albisu min thiyabikum albayad fa innahu khayru thiyabikum àyẹ̀wò aṣọ tó dáa jùlọ pé ẹ máa wọ aṣọ funfun òun náà ló fi ń dáa jùlọ nínú àwọn aṣọ yìí wọ́n ní wàkàtìrì fíhá mọ̀tàkì òun náà lè ríkẹ́ fi sin àwọn òkú ní ṣùgbọ́n tó ń ti ṣe sọ ilé ànábí ò wá mú wá gbé ẹni bá wá wọ ọṣọ míì tó yàtọ̀ sí yẹn ilé haramu ìyẹn lè wọ aṣọ green ó lè wọ yellow ó lè wọ red yellow àti red ni hadithi fẹ́ wá lórí rẹ̀ èdè ó súnmọ́ yẹ́lò náà pè ní maasfar ṣùgbọ́n ìgbàláyé wà láti wọ́ bákan náà ní pupa ìyẹn wá tún wá lè wọ ìtí wọ́n po omi rẹ̀ pọ̀ omi dúdú àti pupa pọ̀ ṣe pé wá jẹ́ mix wá jẹ́ different color ṣùgbọ́n gbogbo ìtí ẹ máa wọ̀ láṣọ yìí ìyẹn gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ nǹkan tí ò ní máa kó báyìí lórí irun ìyẹn kí irun sì kó ṣe pé ìyẹn wá wo owó lórí irun wá mọ owó aṣọ ìpá owó ibíbí pupa ju bí lọ eléyìí green eléyìí blue tí ó bá ti ní affect yàn lórí irun ó dáa lè má jẹ́ bí aṣọ yẹn gan yẹn lè wọ white kó wá kóṣẹ́ sí kó wá mọ owóṣẹ́ yẹn pé ah, ẹ̀wò bí lè ṣe cross back ah, ó jáàmù ní ibi télọ̀ yóò rán ibi dáadáa so ipe ìyẹn ànábì wọ aṣọ ní tánàbì kírun níjọ́ kan aṣọ yẹn wá jẹ́ aṣọ tó jẹ́ stripe ó falà nígbà tánàbì kírun yẹn ó wà lórí irun náà ni ó ti ń wà ń bẹ́ẹ̀ pé aṣọ yẹn afẹ́tò bó ṣe kírun tán báyìí ló bọ́ aṣọ yẹn pé ah, ó yá gbá aṣọ yìí bá mi fún ó fún ìkan náà sọ abáko fún ìyàwó rẹ̀ ó nítorí pé eléyìí ó ń disọ́ọ̀bù òun lórí irun sọ ẹni aṣọ tí ẹ bá mọ̀ pé ti máa wọ̀ yóò mọ̀ disọ́ọ̀bù mi lórí irun ṣùgbọ́n àwọn èèyàn páyọ̀ ọlọ́run ọba dáadáa débi wípé kódà kí ọdún ọ̀kìnrin sí i bó tilẹ̀ ipá aṣọ tó bá dúró èèyàn sí ìyẹn gbọ́dọ̀ fi kírun níwájú ni àbí lẹ́yìn ni so tó bá wá náà yà nǹkan sásọ ó falà olùbí ò tiẹ̀ mọ̀ pé ó kọlà ara so ṣùgbọ́n náà bí òní ká máa wọ̀ torí pé àwọn ìṣòlá àṣọlá ìbájẹ́ pé èèwọ̀ ni òní fún sábẹ́ yẹn pé kó fúnyàwó rẹ̀ tí ò wá ní fi aṣọ tẹ́lẹ̀ pé aṣọ fúnyàwó ẹ̀ pé kó má fi kírun kó kàn máa wọ̀ lásán ni so tó bá yẹ pé haram ni ànábì ó sọ ọ́ nù ni kan tó jẹ́ haram kò ní gbé fún ẹlòmí mọ̀ lò so kò síbi kankan tó sọ pé Ankara haram ni o àbí Kampala kò síbi kankan tó sọ pé haram ni so ẹni tó bá fẹ́ discourage yàn yóò kàn sọ pé àfà ah, tètè bá ń kírun aṣọ yóò ní mọ affect yín lórí irun tí ò bá ti ní affect ẹni tó ń wọ kó mọ wọ lọ tó bá dẹ̀ pé yóò mọ affect òun lórí irun tó bá ti di pé ó fẹ́ kírun kó wọ aṣọ white kó dàbò kó máa kí òun lọ kò jù bẹ́ẹ̀ lọ aláwàálà ìpè ṣe kí àwọn fi ṣáfà àti wíkòrò ṣe dandan ni pé tí wọ́n bá ti ṣe ẹ̀ṣẹ̀ wà níbẹ̀ àkọ́kọ́ ni wípé ṣáfò ìyẹn ni ohun méjì tí a máa ń kí lẹ́yìn bàtà bá kí ìṣá ìkan kì í ṣe ọ̀ràn yàn èyí tó dẹ̀ jẹ́ wítìrù òun ni ẹyọ kan tí a máa ń kí ìmọ̀ lálẹ́ yẹn kí a tó sùn ni àbí lóòrù kí ilẹ̀ tó mọ́ eléyìí náà kì í ṣe ọ̀ràn yàn ṣùgbọ́n súnà tó kápá ni wítìrù kúrò àti àwọn àfáà ní ìsọpọ̀ ọ̀ràn yàn ni gbọ́n tó lékè náà ọ̀rọ̀ wọn òpẹ́ kì í ṣe ọ̀ràn yàn àmọ́ méjèèjì wá nìyẹn wọ́n ní ládá ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn lára àwọn súnánà ọ̀rọ̀ ti bá òun ni èyí tí ìrun méjì dájú lẹ́yìn ìṣá ìtàwọn èèyàn pè ní ṣáfù àwọn súnà kan wà yẹn náà nílá kan wà ṣe pé ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà hátà ìkanú àwọn sọ̀hábà Ibn Umar radiyallahu ní àfíìtò àní Rasulullah sallallahu aṣòro kan ó ń sọ ọ́ráka mẹ́wàá tó nígbà anábì máa ń yan rẹ́gúlárì anábì wa ó fún wa pé méjì síwájú tó tó kí n ṣubú yìí méjì ní méjì àbímẹ́rin kó tó pé dóòrò méjì àbímẹ́rin lẹ́yìn rẹ̀ méjì lẹ́yìn mọ́dún méjì lẹ́yìn ẹ̀ṣà wa so ó wá lọ síbi méjìlá Ibn Umar dákọ mẹ́wàá ìyàwó Aisha dákọ méjì tó pé méjìlá ọwá ní ilé yìí gba anẹ́sọ̀lá àlọ́sọ́là ó mú wá ní ìgbà wá fẹ́ pé ẹnikẹ́ni tó bá yan náfìlà méjìlá lóòjọ́ ìpé irú ẹni yóò wọ àlìjẹ́nà yẹn náà ni àwọn súnmọ́nù rọ̀ wá sí wìí ibi ẹ̀gbọ́n kan sọ pé bánà láwùláwù bẹ́ẹ̀ tàǹfì jánà ó kọ́lé kan fún nínú àṣìṣẹ́ náà tó ẹni tí ò bá fẹ́ kọ́ kọ́lé yẹn fún yóò kàn wọ́n pé ẹgbẹ́ ọ̀ràn yẹn nìkan ló kàn máa kí níbi àwọn àrùn ṣubú yìí kò ní mú méjì síwájú ẹ̀ vóò kò mú méjì síwájú ẹ̀ méjì àbí mẹ́rin síwájú ẹ̀ méjì lẹ́yìn àbí méjì mẹ́rin lẹ́yìn kò mú wá mọ́gbìgbù náà kò mú wá ìṣá náà wá ní àkókò kí iṣẹ́ ọ̀ràn yàn kò kí iṣẹ́ ọ̀ràn yàn àmọ́ ẹni tó ṣe òun gbàlada ń kọ́lé wọ́n kọ́lé fún kalẹ̀ láàrin aljanna tó yẹ ní méjì yẹn so méjì yẹn kò wá dá lóhùn nìkan ó ti ń bọ̀ láti fi àwọn ìran ojúlówó ohun yòókù náà tẹ́rẹ́ ọ̀kan tó wá jẹ́ ti ti wítòrò anábì ó èyí tí ó mọ jẹ́ ibi ìgbẹ̀yìn ohun yìí lóòjọ́ ẹwọ́n ṣe ní àlùwítù so wítù yẹn rákàyẹ ọ̀kan ni àbí kó jẹ́ mẹ́ta àbí kó jẹ́ márùn-ún àbí kó jẹ́ méje àti mọ́kànlá àbí mẹ́sàn àbí mọ́kànlá so irú ẹ̀ náà ni wítù ti a máa ń kí so ó fi ń dá gidi gan láti mọ̀ mú wa Aleykum salaam.

ó máa ń gba àlàbáyíká àti pé fún àìjíríà tó máa kà tó tó ṣòkó tó máa kà tó fún ìpàdé òun kà nígbà tó jẹ́ ọlọ́run ṣe kó ṣùgbọ́n pípẹ́ ṣe inú bọ́bá rẹ̀ ṣe owó eré ìbá rẹ̀ ṣe ó àwọn àpá kan wá àwọn kan jẹ wọ́n tó bá gbé hajj pé kó wọ́n ṣe àyìn àdúrà tó bá dáhùn náà ṣe làbáìkà làwọn làbáìkà tí wọ́n ṣe kó wọ́n ṣe tó bá wọn dìde bẹ́ẹ̀ iṣẹ́ tó máa ṣe yẹn kó wá fún ní àkàrò àbí náǹkà nìkan ìyẹn kó máa sọ ìgbé tó bá ti sọ ọ̀dọ̀ tó bá tọrọ lọ́dọ̀ yóò rí gbogbo ẹ̀ wá lóhun wá sọ ọ̀kan yìí wá dé lóòótọ́ ó dẹ̀ lóòótọ́ àwọn kan yẹn àmọ́ ṣé ó tọ́ ní nǹkan tó ṣe yẹn àpá tó sọ fún pé kó máa sọ̀sọ́ kúsọ̀ yẹn ọ̀tá ọlọ́run nínú àwọn ẹgbẹ́ yẹn ṣàìtọ́ọ̀nù nínú àwọn èèyàn rẹ̀ ẹgbẹ́ yẹn torí pé tí a bá lọ sí hajj ojú ni a rí tó mo rántí gbà tí ọlọ́run káwa lọ ẹnìkan báyìí ló lọ síbi tí a bá lọ síbi ibi kàábà báyìí ká sọ pé etí rẹ̀ báyìí wọ́n wá ṣe ibi kan bí aṣọ ọ̀rọ̀ tí òjò ti mọ́ tó ẹ tó jù bá rọ̀ sórí ẹ̀ yóò mọ gbà san kọ́lẹ̀ wọ́n ní ah, àfáà kan sọ fún ní ilé ibi aṣọ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ní tó dúró sí tó máa ti tẹ́wọ́n mẹ́ àgbà tó máa ṣáà ní wọ́n sọ́gbù títí wọn wá rí ṣe ó kàn ní jọmọ́ ó kàn ní kíní ẹ̀ṣẹ́ wọ́n wá sáré wá pàdé wa ní ibi tó gbá dé sí inú ẹ̀ wá dùn gan nínú ṣe ní à ah, mo ráyè débi wájú aṣọ yẹn tó pé àfáàyàn ló tàn jẹ ìsọkúsọ ó tún wá mọ ẹnìkan nígbà yẹn ó tún wá sọ pé ọṣẹ tí wọ́n fi ń fọ kàábà wípé tó ń bá rí ọṣẹ yẹn tó máa fi ṣe nákàlẹ obìnrin tó lóyún wọ́n máa bá fi fọ inú ẹ̀ yóò wá bímọ ó bá ṣe àwọn àtìtì àwọn bẹ̀ngáàlì tí wọ́n mọ́ ń fọ ara ṣáà ó bẹ̀rẹ̀ kan yẹ́ kan ti ọṣẹ dáwọ́kọ̀ sáré tọ́ ó kàn bú ní ọ́sáré mú pé kí ló ṣẹlẹ̀ wọ́n ṣá padà ilẹ̀ ìgbà kí ló dàmú ilé tó ṣe bí wèrè báyìí ṣùgbọ́n wọn mọ̀tọ́ tó bẹ́ ṣe pé ó kàn mú ọṣẹ ìrìnlẹ̀ ní àà ah! láti mẹ́kà àti yájúgbò tí wọ́n ti pẹ́ ti pẹ́ ohun òrọ́ṣẹ́ yẹn mú lè ṣe wá rí ilé wà mú pé ah! ah! poison ló ń gbé lọ torí pé ilé ìkò sí ẹ̀sán bí àwọn ilé lásán wò pé à ah, kó àti ẹ̀ máa lọ bá wọn pé kí ẹ̀ sọ̀rọ̀ pé àjọ fún mi jẹ́ ẹ̀fẹ́ fi fọ aṣọ mi wà fún yàn so ilé lára rí táwọn kà fún náà kà yìí nìyẹn pé wọ́n ti ṣàṣẹ ẹni pé tó bá wá rí ọṣẹ tí wọ́n fi ń fọ kàábà tó fi padà di kó mọ́ wọ́n lè fi fọnú ẹni tí ò ronú ní yóò wá mọ́ yóò wá fi mọ́ ilé ẹni tí ò bá gbọ́ ọlọ́run wa gbọ́ nǹkan tó yàtọ̀ sí ọlọ́run ọba òun ló padà máa kó sínú ọpọlọ ẹ̀ ló wà ọpọlọ ẹ̀ máa wá dẹ̀ ọpọlọ ẹ̀ máa dẹ̀ tó yẹ ṣe ti pé kò ní lè ti straight so ìlú ẹ̀ nìkan tó ṣẹlẹ̀ sírò àwọn ẹni so à ń kọ́ ni pé ẹni mùsùlùmí ni ṣùgbọ́n tí a bá ń ṣe èèyàn ń ṣe tàwáàfù ni èèyàn ń ṣe làbáìkà làwọn làbáìkù ni eléyìí ọlọ́run yẹn ń jẹ́ nípé kì í ṣe kan mo jẹ́ kó míì àfi nǹkan tó tọ́ ní àsìkò yẹn láti máa sọ wípé tí wọ́n bá jẹ́ làbáyíká yẹn fa ọlọ́run lè máa gba káìjìyàn so kí wọ́n jìnà sí irú ilé irú ẹni kó ló wá fún jìnà sọ́dọ̀ ọlọ́run ọba Allah náà so ní àsìkò tá a wà yìí a fẹ́ gba donation bíbélì lásán tó wá so a máa pe kan wà mádìí ṣe ẹ̀rí fi ẹlẹ́ lọ́nà ìgbẹ̀rẹ̀ wá fi donation so donation tá number, ń gbà òun la fi ń ṣe ìpínwọ́ fún àwọn ètò tí a ń ṣe nínú bí so inú àwọn ètò tá a ṣe àwọn náà làwọn lecture yìí tó bá lẹ́tọ́ di sátọ̀dẹ̀ ọ̀la a máa ṣe ní public lecture lọ́la lẹ́yìn gbogbo wa náà ti mọ ìtọ́pìkì yẹn ìjẹ́ nìkan lè ràn wá létí tọ́pìkì tí wọ́n máa discuss lọ́la nígbọ́ pre-agreement ọlọ́la òkè ọ̀la náà ni alkọ̀dọ́ wà lọ́kọ́dára bí òkè ọ̀túnla kí ni ìjọba máa discuss níjọ́ Sunday mọ́kífùl muslim mìíràn sàhábà yẹn pé ìhà gọ́bílẹ̀ tó jẹ́ ìhà tí mùsùlùmí máa kọ sí àwọn sàábé ṣẹ́ tí àmọ́ fi kí àmọ́ bú ní wọ́n ni àti àmọ́ fi ń ka yín pẹ̀lẹ́ wọ́n bá discuss lọ́túnla tó náà àwọn ọ̀tọ́ta wá fi ń ran ètò lọ́wọ́ náà ní donation yìí Thank you pẹ̀lú káfí owó ó lè pọ̀ ká lè pọ̀ pé bí a tún five èèyàn kan so wáyé jẹ́ àti sunday. bẹ́ẹ̀ láwọn èèyàn béèrè nípa ìtìká bóyá ti sátọ̀dẹ̀ àti sunday wọ́n máa ṣàlàyé lọ́la ọ̀tún wọ́n ṣàlàyé fún wa bóyá ìtìká bá ṣẹlẹ̀ bí àbí kò ní ṣẹlẹ̀ so mo bá ní donation yẹn tó lára iṣẹ́ olórí nínú Ramadan ni donation a a lè dínú ká ju twenty five thousand sínú ẹ̀ ká ju tó ju bẹ́ẹ̀ lọ sínú ẹ̀ ẹgbẹ́ síwájú wọn àkàwọn bínú jù sínú ẹ̀ káàbì bínú jù sílẹ̀ sọ yí ká dún ní ti dáadáa láti lè fi sọpọ́tà àwọn òkú tá ń ṣe náà ó dàgbẹ́ nìkan ni wọ́n bẹ̀rẹ̀ àrímọ́ àti dáwọn ìmọ̀ béèrè subhanaka Allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك ẹgbẹ́ náà ń lọ pé àwọn èèyàn ń san ìfẹ́ mú tẹwá sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ lọ síta náà